mo ti gba aná mo ti elevate. Ah, Àríkẹ́. Dẹ̀pẹ̀ kí ló ṣẹlẹ̀? Àfi bọ̀dá sínú kì í ràn. Gẹ́gẹ́ni. Pàtó ti jagun tán, ó ti kí ní kí tó ti bọ̀dá sí. Ó yá sọ̀rọ̀ tó bá yẹ sọ̀rọ̀. Ẹ ọ̀rọ̀ lórí àjọ náà mo fẹ́ sọ. Sọ pé ó ní àjọ ẹ máa kó lẹ́nì gbọ́dọ̀ ẹ máa kó nọmba wá. Ẹ mo fẹ́ gba nọmba wá náà mo ti sọ fún gbogbo ọ̀tẹ́lẹ̀ náà pẹ̀lú bàbá tá a ṣe rà. Sọ pé ó ti ṣe lè rí fún mi tó tó láti kó ó kò fún mi gbọ́ yẹ o bí ẹ̀kọ́ gbogbo ló máa gbọ́ kọta sí kí lè fi gbóná o. a kò ní yẹ nínú kiri náà kò ní yẹ nínú kiri. gbọ́dọ̀ yẹ o dẹ́pẹ́. kò ní yẹ nínú kiri. dẹ́pẹ́ kò gbọ́dọ̀ yẹ lẹ́kẹ̀ni lẹ́kẹ̀ni bọ̀dá ìwọ ń bẹ. bọ̀dà má bínú má bínú má bínú má bínú má bínú. olóòrò ilé náà orí nǹkan èmi ní bá wí mm, wo. má ti jókòó síbẹ̀ náà má ti jókòó síbẹ̀. fóò wo mo ti jáàmù lẹ̀kùn o tó bá ti fẹ́ bọ́ta kó o mú kọ́kọ́rọ́ dání kó o ṣí i àná mo ń lọ pàdé àjọ ní ìsìn báyìí kí n tó dé kí n ti bójẹ́ ńlẹ̀ o má sọ ìtọ̀ ìjàpá pàlúrò kó fún mi tí n bá dé o tó ti gbọ́n bá òun torí ní ìsìn lẹ́ máa sọ̀tàn fún mi ní ìsìn. àmọ̀dé tí àbí tí rí àwọn èèyàn báyìí. ó máa sú àánú kan hàn sú àánú kan hàn. ààrẹ àti tẹ́gùn. gẹ́gẹ́ bí aláṣẹ àti olùdarí àti alága ìpàdé yìí hmm. mo dábàá mo dẹ̀ tún pa láṣẹ ká bẹ̀rẹ̀ ìpàdé. àríkẹ́ oúnjẹ kújẹ fún aládùn abẹ̀rẹ̀. àdúrà ká bẹ̀rẹ̀. bàbá ní orúkọ jésù. àmín. ọmọ ní orúkọ jésù. àmín. Ah, ẹ̀mí mímọ́ ní orúkọ jésù. àmín. gbọ́pẹ́ ní orúkọ jésù. àmín. gbàyìn ní orúkọ jésù. àmín. gbogbo ní orúkọ jésù. kí ló wà nùkìrì náà kí ló wà nùkìrì náà orúkọ jésù orúkọ jésù tó bá mọ nǹkan tó tún bẹ́ẹ̀ pè náà kó fọ orúkọ jésù rẹ̀. rárá pẹ̀. orúkọ jésù náà kó kúrò bẹ̀. àríkẹ́ àríkẹ́ jókòó jókòó jókòó. Ah, ní báyìí mo yẹ sọ lẹ́ẹ̀kan pé a bẹ̀rẹ̀ pàdé bọ̀dà dẹ́pẹ̀ akọ̀wé pàdé ọ̀yà fún alábọ̀ ìpàdé tó kọjá. ẹ má bínú pé mi ń gbé ìwé dání náà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó wà nínú kọ̀rọ̀ fún mi ó wà nínú kọ̀rọ̀ fún mi. jọ ṣé akọ̀wé gidi ni ìwọ báyìí. tẹ̀ tó kọjá ọ̀rọ̀ náà a bẹ̀rẹ̀ pàdé pẹ̀lú àdúrà ìbẹ̀rẹ̀ láti ẹnu kò sẹ́ni kankan tó gbàdúrà bẹ̀rẹ̀ fún wa náà ni kò sẹ́ni tó gbẹ̀rẹ̀ àdúrà fún wa ṣùgbọ́n a pàdé pẹ̀lú nígbà tí bọ̀dá tẹ̀gò tó ń sọ pé tàbá mọ̀ pé a fẹ́ dájọ́ nínú rẹ̀ bàbá Tashiran wípé òun máa ṣe tẹ́ńṣọ́rà òun máa kó dání náà nígbà náà ni Omidan Tashiran ó wá ń tẹnubọ àríkè oníjẹkújẹ rẹ nu Omidan Tashiran wá ń sọ kẹ́rẹ́kẹ́rẹ́ náà wípé tó bá gbà àjọ náà ó máa fi owó wa ó máa fi mú gbóni o wípé ká máa kó owó fún un náà ṣùgbọ́n mo tún fi orúkọ bo àríkè oníjẹkújẹ náà ní àṣírí náà nígbà tí bàbá Tashiran tí ó mú òògùn jáde náà àríkè oníjẹkújẹ sọ pé bàbá táṣílẹ̀ náà tó ń ṣògùn nínú kìnìún náà ó sọ bẹ́ẹ̀ àṣẹ ìkíra àtúnṣe náà. àparíparí lẹ́yìn náà èmi náà mọ̀ mọ̀ gbàtà búra tán àparíparí náà jésù olúwa wa o. <clears throat> ṣé akọ̀wé gidi ni wọ́n báyìí a ní o kàbọ̀ pàdé fún wa òun béèrè lọ́wọ́ ọmọ ẹgbẹ́ pé kí lẹ tún ṣe màá wá nǹkan ṣe sọ̀rọ̀ rẹ̀. kò sí wàhálà. nígbà tí a ti bọ́ àbọ̀ ìpàdé tó kọjá ní báyìí tá ò rí àwọn èèyàn gẹ́gẹ́ bí akọ̀wé ti kà á pé a máa ra nọ́mbà lónìí. bẹ́ẹ̀ ṣùgbọ́n àárẹ̀ àwọn èèyàn báyìí. ṣé nǹkan kan. àdẹ̀lé dá a ṣe báyìí. fún di èyí mo dé alábàá mo dẹ̀ tún pa á láṣẹ pé ká sún ìpàdé sí ọ̀sẹ̀ tó ń bọ̀. mo gbà pé tó bá máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn èèyàn á ti dé á lè ra nọ́mbà ṣùgbọ́n bàbá Táṣẹ́rẹ́ jẹ́ kí n béèrè béèrè kan kó tó di pé a gbé rírọ̀ jẹ kó tó di pé a fẹ́ máa rọ. Hmm, kí ló ń rọ. wípé kó tó di pé a fẹ́ máa rọ kúrò nínú kìnìún náà kánú nínú pàdé náà. ìwọ ló rọ èmi ò ní rọ. ó dáa kí ló ṣe ìyá Táṣẹ́rẹ́ náà ìyá Táṣẹ́rẹ́ ò gbé àjọjò. kò gbàjọjọ. kò gbàjọjọ. àjẹjọ bí ọmọ ni. Ah, mo máa ń gbówó jó ni ìyá Táṣẹ́rẹ́ ò gbówó jó. Ah, ah, àjọjẹ bí ọmọ ni ọmọ náà máa ń gbẹjọ kí ló dé tí kò fi wá sí pàdé àjọ. ọ̀pọ̀ ó ti gbé yéjẹ fọ́pọ̀rọ̀ ẹ̀ ó gbé yéjẹ. ó gbé yéjẹ fọ́pọ̀rọ̀ bàbá káṣẹ́rẹ́. ó gbé yéjẹ fọ́pọ̀rọ̀ ẹ̀. bàbá káṣẹ́rẹ́ ó gbé yéjẹ fún yíyọ. ìwọ náà arọ́wàsì jẹ̀ngbọ́nà ìdí tí ìyá táṣẹ́rẹ́ ò fi wá ni pé ohun àbù la fi ń ṣàbù lálejò mi sì fẹ́ jẹ́ kí ìyá táṣẹ́rẹ́ ó owó àbù mi ṣàbù mi lálejò owó mi náà ni ó fi dájọ́ hmm. fún ìdí èyí jó wà bẹ́ẹ̀ kó má dájọ́. bẹ́ẹ̀ni ah, ah, ṣé kò sí wàhálà. ọ̀yà rẹ́pẹ̀ wàá jẹun rí ọ. máa lọ níbo ṣé bóun ní iṣẹ́ tí mo fún ọ ní jọ́kìnrin àná ṣé ó ti ń ṣiṣẹ́. ó ah! ti ṣiṣẹ́ òṣìṣẹ́ mo ti ń jagun. o ti jagun. mo jagun jagun jagun jagun mo tún jagun fún. ṣe ah! o ti tí o ṣe àti jagun. màá tún jagun yàtọ̀ ṣẹlẹ̀ náà. ẹyẹ wò ní ká o. jẹ̀pẹ̀ ah! wà bá mi bíbẹ̀ lónìí lónìí lónìí bíbẹ̀ yóò tún wá bá mi ah! ẹ̀ẹ́dẹ̀gbàmí ẹni lẹ́mìí náà mo tún ó bí ọ̀kú wá bá mi bíbẹ̀ ìgbọ́ pàápàá ìgbàlódé bàbá káṣọ ẹ̀bẹ̀ kó wá bá ẹ kú lé o ẹ kú lé lọ tí mo lè fi wá ẹyin ní ẹ̀pẹ̀lẹ̀ ẹ káàbọ̀. sí ò sí àbọ̀wọ̀ adẹ́pẹ̀ ni kí ló ṣẹlẹ̀ bó ni ọ̀rọ̀ àjọ. àjọ a ti parí àjọ. ẹ ṣe àparí àjọ ebi wò kàn lọ ní mo ní sáré dé ojúde bẹ́ẹ̀ òdìbò ní. ẹ gbàtà àwọn èèyàn táwọn èèyàn ò bí àwọn sì ti parí àjọ sọ ẹ ẹ tó náà mo gbọ́ kí lẹ gbọ́ káwọn sọ pé ní àti ìtẹ̀ bẹ́ẹ̀ lọ jagun ara wa. a lọ jagun ara wa. Ah! wo bẹ́ẹ̀ sọ nǹkan fún ọ wà lẹ́tà láì torí ọ̀bàtà kéré mo ti wà ah. Ah! ó ti rìn àlẹ́ ẹgbẹ́ kó ni. ó ti ṣẹlẹ̀ sọrí nígbà parí àjọjọ́ ni o. mo rí báyìí tuntun bọ̀dà dẹ́pẹ̀ ló bá fún lóògùn ó ní kó mọ̀ fi jagun ọtí mọ̀rú ẹ̀ bí ṣe ń jagun abẹ́ ni ó mọ̀ jagun gbogbo ẹ̀ sọwọ́ ah! ah! níbi tọ́rọ̀ mi ò burú sí ọ̀rẹ́ mi wàláì bọ̀dà dẹ́pẹ̀ ti ń jagun ìyá tá a sẹ́rẹ̀. Ah! ṣíkùn mú wọn.